oríṣiríṣi iṣẹ́ lèèyàn ń gbà sọ omi nù nínú àgọ́ ara èyí tó dẹ̀ fi wá jẹ́ wípé bíyàn bá ti ń sọ omi yẹn nù èèyàn gbọ́dọ̀ máa dá ìmí padà hmm, síbẹ̀. ká máa mu omi ká tún máa fi dá èyí tó ti sọnù yẹn ká máa dá padà sí torí wípé bíyàn bá ṣe eré ìdárayá amárata kébé ìyẹn exercise èèyàn á làágùn. Hmm, àágùn àbò lágbègbè sáré. yàtọ̀ sí wípé èèyàn ń ṣe eré ìdárayá amárata kébé èèyàn làágùn péyàn tiẹ̀ ń jáde ó ń wọlé láàárọ̀ gan-an kò sí ní ká má làágùn nípasẹ̀ bẹ́ẹ̀ omi kan ti jáde lágọ̀ ara wa nìyẹn a máa ṣẹ̀yọ́ torí mo fẹ́ lè sọ pé kò sí kí ojúmọ́ mọ́ kéèyàn má ṣe ẹ̀yọ́. láàárín wákàtí kan ó ṣeé ṣe ká ṣe ẹ̀yọ́ lẹ́ẹ̀mẹ́rin ẹ̀ẹ̀mẹ́ta. bí èèyàn tẹ̀lé máa ṣèyọ́ tó ìyẹn àmọ́ kò sí bí èèyàn kò sí bí ojúmọ́ ṣe máa mọ́ kódà kéèyàn má mú mi gan. kò sí bá a ṣe ní ṣẹ̀yọ́ ẹ máa ṣẹ̀yọ́ ni nítorí náà ẹni tí ò wá fi bẹ́ẹ̀ mú mi tó ń ṣẹ̀yọ́ báwo làgọ́ ara ẹni yẹn ló ṣe fẹ́ rí àwọn onímọ̀ nínú ètò ìlera tún jẹ́ ká mọ̀ wípé èémí tá a ń mì ó ní í ṣe pẹ̀lú omi pé à ń mí sínú à ń mí síta omi inú ara òun là ń lò wọ́n fi jẹ́ kẹ́ mọ̀ wípé nígbà tá a bá mí torí pé èémí náà ló gbé èèyàn dúró gẹ́gẹ́ bí alààyè ẹni tí ò mí mọ́ kì í ṣe alààyè mọ́ èèyàn mí sínú omi síta tí ò bá wá mu omi kí ni báwo ni àgọ́ ara yẹn báwo ló ṣe fẹ́ rí àwọn onímọ̀ nínú ètò ìlera ti sọ wípé ẹ̀jẹ̀ tó wà nínú àgọ́ ara wa gbogbo la mọ̀ wípé ẹ̀jẹ̀ bíi wọ́n máa ń pè àwọn olóyìnbó ẹ̀jọ̀ àwọn olóyìnbó máa ń pè nǹkan ní liquid tó bá sọ pé nǹkan wà ní liquid form ìyẹn ni pé ó wà bí ó ń ṣàn ó ń ṣàn ó ṣe ó ń ṣàn torí àwọn sọ wípé ẹ̀jẹ̀ wa ó ní í ṣe pẹ̀lú omi torí wípé ẹlòmíì wà tó jẹ́ pé kò fẹ́ràn kó máa fi bẹ́ẹ̀ mu mi àfi kí wọ́n máa jẹun ẹlòmíì á jẹun tán a ní òun àjòkúta ẹ̀wọ̀n ní àwọn ẹlòmíì jẹun má dédé pé rẹ̀ pé òun àjòkúta má mu mi ẹlòmíì á jẹun tán ẹ̀ jẹ òkèlè ẹ̀ jẹ bà ẹ̀ jẹ yán ẹ̀ jẹ àmàlà omi ẹ̀ ní mú ẹ̀ dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ̀jẹ̀ tuntun kó wà nínú àgọ́ ara àwọn dókítà sọ wípé ẹ̀jẹ̀ ara wa ó dá lórí omi nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lèèyàn ń gbà lose omi nínú àgọ́ ara wa ẹ wá jẹ́ ká wo àwa obìnrin tí à ń ṣe nǹkan oṣù ọ̀nà kan tóbìnrin tó ń gbà máa máa pàdánù omi nínú àgọ́ ara òun nípasẹ̀ nǹkan oṣù pẹ̀lú omi àsọpẹ́ yẹn ṣèbẹ́jẹ̀ ẹ̀jẹ̀ ṣáà ni kì í ṣáà ṣe ẹ̀jẹ̀ tí o bá ti sí omi nínú àgọ́ ara bó ti tó àti bó ti yẹ ẹ̀jẹ̀ gan ò lè flow ara eh, ọ̀nà kan táwọn obìnrin ń gbà láti lose omi nínú àgọ́ ara wọn òun náà ni nípasẹ̀ nǹkan oṣù obìnrin tí wọ́n ń ṣe nǹkan oṣù tí ò dẹ̀ máa mú mi yàtọ̀ sí nǹkan oṣù gan-an obìnrin máa bímọ ẹ̀jẹ̀ máa jáde oríṣiríṣi so obìnrin tí ò bá mú mi ó máa bímọ wàá ṣe nǹkan oṣù àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kí ó ní ìṣòro kan tàbí òmíràn tí ò bá ń mú mi dáadáa. yàtọ̀ síyẹn mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìwúlò ni omi wa ni omi dálé lórí nínú àgọ́ ara wa hmm. àkọ́kọ́ àwọn onímọ̀ nínú ètò ìlera sọ wípé omi ló ń ran àwọn egungun tó so papọ̀ nínú àgọ́ ara egungun ẹ̀yìn àwọn kèrékèé ara àti àwọn nǹkan tó jẹ́ bíi cells àti tissues nínú àgọ́ ara omi ló ń ràn wọ́n lọ́wọ́. Hmm mo fẹ́ kẹ́ mọ̀ wípé gẹ́gẹ́ bí àwọn dókítà ti sọ wípé àgọ́ ara wa ìdá ọgọ́ta ẹ̀ orí omi ló dá lé lórí. ìwádìí tiẹ̀ tún fi hàn wípé ọmọ ènìyàn lè lo ọjọ́ márùn-ún láìsí oúnjẹ ṣùgbọ́n ọmọ ènìyàn lè lo ọjọ́ mẹ́ta láìsí omi ó túmọ̀ sí wípé téèyàn ò bá mu omi fún ọjọ́ mẹ́ta ó ṣeé ṣe kó ó pàdánù ẹ̀mí ẹ̀ ìyẹn ló já mọ̀ bí omi ṣe ṣe pàtàkì sí nínú àgọ́ ara. ìyẹn náà mo tẹ̀ máa ní ìdá ti lọ́wọ́ àwọn onímọ̀ nínú ètò ìlera torí wípé àwọn tó máa ń gbàwẹ̀ forty one ah, days lẹ́yìn ìjẹun àwọn bá ní bíríbírí àwọn tó bá ní hundred days ah, ṣùgbọ́n ó dá mi lójú pé àwọn kan máa ń mu omi sí àárín àwẹ̀ tiwọn. bẹ́ẹ̀ni kò sí ni béèyàn bá tiẹ̀ gbàwẹ̀ gan wàá mu mi bó tiẹ̀ jẹun èèyàn máa mu mi wàá ṣáà mu mi ṣáà ni bó dẹ̀ mu mi ó máa ní àwọn èso tíyàn máa jẹ tó jẹ́ wípé omi ló dá lé lórí. kéèyàn ò tiẹ̀ momi gan nínú àwẹ̀ èèyàn ní rí okun àti agbára láti gbàdúrà dáadáa nínú àwẹ̀. bẹ́ẹ̀ni torí wípé omi ṣe pàtàkì omi ṣe kókó nínú àgọ́ ara àwọn àwọn cells ara wa àwọn tissue ara wa àwọn kèrékè àwọn egungun joint eh, spinal cord gbogbo ẹ̀ àwọn náà nínú ètò ìlera sọ wípé omi ó ṣe pàtàkì fún wọn láti ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ yàtọ̀ sí eléyìí mo sọ lẹ́ẹ̀kan wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lèèyàn ń gbà pàdánù omi náà gbọ́ra ìyẹn nípasẹ̀ pé èèyàn ń sweat èèyàn ń làágùn mm. òṣìṣẹ́ lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tí wàá fi làágùn omi òṣìṣẹ́ lọ omi dà lára ẹ àbẹ́ni tó tẹ̀jẹ́ pọ́bìnrin tó ń ṣe nǹkan oṣù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jáde lára ẹ̀ tó jẹ́ omi. pàṣẹ tó ń ṣẹ̀yọ́ gan omi náà tó ní ẹ̀ tó ń jáde láti ara wa. àwọn dókítà inú ètò ìlera wa sọ wípé ó ṣe pàtàkì kéèyàn máa mu omi padà láti fi rọ́pò àwọn nǹkan tó bá jáde yẹn yàtọ̀ sí eléyìí omi ló ń ran bí àti bí oúnjẹ tá à ń jẹ bó ṣe ń ṣiṣẹ́ sí nínú àgọ́ ara wa omi ló ràn lọ́wọ́ wọ́n máa ń sọ wípé digestion bẹ́ẹ̀ni bá ṣe ń jẹun oúnjẹ ń gba gbogbo ibi tó yẹ kó gbà esophagus small intestine fún ẹ̀dọ̀ gbogbo oúnjẹ ń gbà lọ ọ̀nà wo ni oúnjẹ fi ń gbà á lọ bá ti ń jẹ yẹn omi náà ọ̀nà wo hmm. ló dẹ̀ fi ń ṣiṣẹ́ hmm. bó ti tọ́ àti bó ti yẹ. omi yẹn náà ló ń ti lọ sí gbogbo àwọn ibi tó ti máa ṣiṣẹ́ lágọ̀ọ́ ara wa láti ọ̀fun títí dé ikùn títí dé gbogbo ibi tó yẹ kó yà sí tá a bá ti mu omi sórí oúnjẹ tá a jẹ omi yẹn ló máa ti lọ even gan tá a bá ti ẹ̀ ń jẹun tá a mọ̀ mi á rí i pé oúnjẹ yẹn ó máa há wa lọ́fun ó máa di ìnira kó tó di wípé oúnjẹ yẹn lọ sísàlẹ̀ àfi tá a bá mu omi omi yẹn ló máa wá tì í tó máa tì lọ sísàlẹ̀ tó máa dé àwọn ibi tó yẹ kó dé tó dẹ̀ máa ṣiṣẹ́ ní àgọ́ ara bó ti tó àti bó ṣe yẹ. bẹ́ẹ̀ni nígbà tí wọ́n sọ wípé omi ó ń ṣe atọ́nà fún bí oúnjẹ ṣe máa digest dáadáa tó ń jẹ máa lọ sí ibi tó yẹ kó lọ gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe tó ń jẹ ẹ tí oúnjẹ máa ṣe táwa kọ̀ táwa jẹun tán táwa mú mi ẹjọ báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ ẹ jẹ́ ká máa bi ara wa léèrè torí wọ́n sọ wípé digestion yìí ká tiẹ̀ wá bẹ̀rẹ̀ báyìí pé digestion ó bẹ̀rẹ̀ láti ìtọ́ ẹnu wa ìtọ́ ẹnu ìtọ́ ẹnu yìí gan dẹ̀rẹ̀ gan omi wà lára ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni digestion bẹ̀rẹ̀ láti ìtọ́ ẹnu wa èyí tó dẹ̀ jẹ́ wípé pure omi tíyàn bá mu òun náà ló lè ṣe ìrànwọ́ fún ìtọ́ láti form torí ẹlòmíì máa sọ wípé òun ẹnu òun máa ń gbẹ òun ẹ eh, pé ẹlòmíà mm. ní ìtọ́ ò wá bó ṣe yẹ kó wá dáadáa mm. sóhun lẹ́nu. ilé ìdáhùn olóyìnbó ń pè ní dehydration pé gbogbo ẹ gbẹ gbẹ wọ́wọ́ àwọn onímọ̀ nínú ètò ìlera sọ wípé omi mímu ó máa ń ran ìtọ́ lọ́wọ́ láti ibi ìtọ́ ìdẹ̀ ni ó máa lọ oúnjẹ tá a fẹ́ jẹ èyí ló máa gbé lọ sí esophagus gbé lọ sí small intestine gbé lọ sí gbogbo ibi tó yẹ kó lọ nígbà tó bá dẹ̀ wá dé inú wa náà omi náà tá a máa mu ló máa jẹ́ kí èyí tó bá yẹ kó lọ sínú eh, small intestine kó lọ èyí tó bá yẹ kó lọ sínú mm, large intestine kó lọ èyí tó bá yẹ kó tí ò bá àgọ́ ara wa mu èyí tó bá yẹ kó flush ẹ̀ dànù omi náà ló máa ràn lọ́wọ́. èmi á ti ẹ̀ eh, fẹ́ràn láti júwe omi gẹ́gẹ́ bí ọkọ̀ tó máa ń gbé oúnjẹ lọ sí àgọ́ ara bẹ́ẹ̀ nítorí pé tá a bá mú tá a bá jẹun tán tá a mú mi tá a mú omi yẹn náà ló máa ṣan gbogbo ẹ̀ lọ síbi tó yẹ bẹ́ẹ̀ ni yàtọ̀ sí eléyìí àwọn onímọ̀ inú ètò ìlera sọ wípé omi ló máa ń ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kí gbogbo nǹkan tó bá jẹ́ bí ìdọ̀tí ká yà á dànù hmm. kúrò nínú àgọ́ ara wa ohun tó bá jẹ́ bí ìdọ̀tí bẹ́ẹ̀ ni ká yà á dànù kúrò nù àgọ́ ara wa ẹ wo ẹ̀yin aráalé a sì máa sọ̀rọ̀ lórí eléyìí ẹ jẹ́ ká délé náà ètò ṣì ń tẹ̀síwájú.